Ah, ẹ̀yin ènìyàn wa ó ti ṣẹlẹ̀ o ọwọ́ ti bà wọ́n o ọwọ́ bà àwọn agbénipa àwọn agbanipa apààyàn kéde mọ̀rẹ́ máa ṣàánú fún wa ni o pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ilé tó ṣẹlẹ̀ yìí nígbà tí irú gbogbo àwọn ọkọ̀ wọ̀nyí bá ti ń ṣẹlẹ̀ lamẹ́ríkà tó jẹ́ wípé eléyìí ni àkọ́kọ́ irú ẹ̀ tá ṣẹlẹ̀ sí pírẹ́sídẹ́ǹtì tàbí presidential candidate kankan ní ìlú Amẹ́ríkà ṣé ẹ rí i pé gbogbo àgbáyé báyìí gbogbo ẹ̀ tẹ̀ ti wá dojúrú ó tẹ̀ ti wá dojú ẹ̀ báyìí ṣùgbọ́n ọwọ́ ba oníṣẹ́ láabi eléyìí tó gbèrò láti pa ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tẹ́lẹ̀ rí ìyẹn náà ni Donald Trump ah ọwọ́ bá o tó sì jẹ́ wípé ojú ẹsẹ̀ náà ni wọ́n ni wọ́n fáyà òun náà ìyẹn ni àwọn secret service officer ṣe bí alákọ̀ọ́tà ń sọ nìyẹn wípé tí ìlú bá ti ní ètò ààbò ètò ààbò ṣe pàtàkì nínú ìlú kò síbi tí ẹnìkan náà ń fẹ́ farapamọ́ sí láti ṣe iṣẹ́ ibi tàbí o fẹ́ lúgọ sí gbogbo ẹ̀ ni wọ́n máa rí ọpẹ́lọpẹ́ àwọn secret service officer yìí àwọn ló mú balẹ̀ ẹni tó fẹ́ pààyàn gan ni òun gan fúnra ẹ̀ wọ́n mú òun gan balẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo àwọn fáyà torí gbogbo bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ wọ́n ní ọta ìbọn tóun nìkan kọ́kọ́ dàbolẹ̀ ó lọ bíi mẹ́jọ tó yẹ pé ẹyọ̀kan tó gba etí Donald Trump ó lu etí ẹ̀ tó jẹ́ pé ẹ̀jẹ̀ sì tó ṣẹyọ níbẹ̀ àti wípé ẹnìkan ó bá ìṣẹ̀lẹ̀ yìí lọ lójú ẹsẹ̀ níbi tí wọ́n ti ń ṣe ìwọ́de fún ètò ìdìbò eléyìí tí wọ́n fẹ́ dì ní ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún tí a wà yìí ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ o ní pápá ibi tí wọ́n ti ń ṣe ìwọ́de wípé kí àwọn ṣe rálì gẹ́gẹ́ bí àwọn rálì olóṣèlú tí wọ́n máa ń ṣe tó yẹ pé pátì kọ̀ọ̀kan wọ́n máa ṣe rálì títí títí tí tí ètò ìdìbò tá fi wáyé ibẹ̀ ni wọ́n wà o pẹ̀lú àwọn olólùfẹ́ àtàwọn fáǹsì àti àwọn ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ wọn tí wọ́n fẹ́ dìbò níbi tí wọ́n ti ń ṣe ìwọ́de yìí ni arákùnrin kan tí orúkọ ẹ̀ ń jẹ́ Thomas Matthew Crooks ọjọ́ orí rẹ̀ jẹ́ ogún ọdún orúkọ ẹ̀ a sì máa jẹ́ Thomas Matthew Crooks òun ló gbìmọ̀ láti pa ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tẹ́lẹ̀ rí Donald Trump tó jẹ́ wípé bóun náà ṣe ń gbìmọ̀ láti pa níbi tó lúgọ sí lórí òrùlé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni àwọn tí wọ́n wà tó jẹ́ wípé àwọn náà wọ́n ní secret service officer ni wọ́n wọn ò kì máa mọ̀ wọ́n gbogbo nǹkan bẹ́ẹ̀ wọ̀nyẹn náà làwọn náà ti prepare kalẹ̀ tí wọ́n sì mójútó gbogbo àwọn èèyàn tó wà ń ní gánà tí wọ́n ti rí báyìí làwọn náà ṣe nọkóná ya tó jẹ́ pé lójú ẹsẹ̀ ni wọ́n pa òun náà sí o àti wípé nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àwọn èèyàn pè pé ta ni ó ṣe nǹkan yìí kí lorúkọ ẹ wọn ò tẹ ẹ bá wọn ṣe jáńpátá ojú ẹsẹ̀ níbi tí wọ́n pa sí yẹn ni wọ́n ti mú kínkínní lára ẹ̀jẹ̀ tí wọ́n sì lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ kété tí wọ́n ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ láti paṣẹ àyẹ̀wò ẹ̀jẹ̀ tí wọ́n ṣe yìí ni wọ́n ti rí orúkọ ẹ̀ o ìyẹn ni orúkọ ẹ̀ náà ni Thomas Matthew Crooks ṣe ti rí bẹ́ẹ̀ yẹn nǹkan tá a fi ní kí ìlú kó da nìyẹn o wọn ò nílò láti máa wá wá ìyá tàbí bàbá ẹ̀ kiri lára ẹ̀jẹ̀ ẹ̀ náà tí wọ́n gbà òun ni wọ́n ti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ fún tí wọ́n sì gẹ́ẹ̀tì orúkọ ẹ̀ láti pàṣẹ ẹyẹ nìyẹn wa bí ìṣẹ̀lẹ̀ yẹn bó ṣe lọ lọ́tún bó ṣe lọ lọ́sì òun náà lẹ́ ń wò lójú amóhùnmáwòrán wa yẹn ẹ̀yin ẹ bá wa gbójú àlàáfíà sókè ẹ bá wa gbójú ayọ̀ fọyàn sókè o kí ẹ bá wa wo ìròyìn náà bó ṣe lọ lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀yin oníròyìn wa báwo ni ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní ìlú Amẹ́ríkà yìí báwo ló ṣe jẹun ẹ bá wa ṣàlàyé fún àwọn èèyàn wa tí wọ́n wò wá nílé o. barrage of gunfire set off panic and a bloodied Trump who said he was shot in the ear was surrounded by Secret Service and hurried to his SUV as he pumped his fist in a show of defiance. Mr. Trump's campaign said the presumptive GOP nominee was doing fine after the shooting which he said pierced the upper part of his right ear. The FBI early on Sunday named Thomas Matthew Crooks, 20, of Bethel Park, Pennsylvania, as the subject involved in the assassination attempt. The agency said the investigation remains active and ongoing. One attendee was killed and two spectators were critically injured. All were identified as men the Secret Service said it killed the suspected shooter, who it said attacked from an elevated position outside the rally or the rally venue, a farm show in Butler, Pennsylvania, and said Trump was safe. The FBI said during a press conference late Saturday that they were not prepared to release the identity of the shooter and had not yet identified a motive for the assassination attempt. Watch out. FBI has identified the gunman as 20-year-old Thomas, uh, uh, Thomas Matthew Crooks, who was shot and killed by the Secret Service. He was from Bethel Park in Pennsylvania, 70 kilometers, 43 miles from Butler, the site of the attempted assassination. The gunman was shot dead by uh, Secret Service agents who it said attacked from an elevated position outside the rally venue, a farm show in Butler, Pennsylvania. The FBI did not name him immediately while he, they waited for DNA results. It also added that his remain and uh, this remains an active and ongoing investigation. This evening we had what we're calling an assassination attempt against our former president, Donald Trump. It's still an active crime scene. As I mentioned, we have a number of agents on scene. We also are working closely with other federal agencies, our state partners, and our local police partners as well. But police and FBI uh, have now confirmed it to be an assassination attempt. They say it is still an active crime scene. Police officially still not identifying who the shooter is, though, although they say they are close. They say they are waiting until they are 100% confident. Some complications have slowed down a positive identification because there was no ID on the shooter, they say. So they're conducting DNA checks and they say there's no reason to believe that there is any other existing threat. So a lone wolf, a solo shooter. But aside from that, the New York Post is right now reporting the shooter to be 20 year old Thomas Matthew Crooks. They've got a photograph there that has been published again. This is the New York Post. It's an image of what appears to be that shooter on the roof with blood on his face and security standing over his body. That there, one of the images of the day, the 20 year old shooter there on the roof, Thomas Matthew Crooks. Again, this is according to the New York Post, a little over 100 metres away from where Donald Trump was giving that campaign speech. So let's back things up and recap what's happened today. There has been an assassination attempt on the former US President Donald Trump as he was campaigning in Butler in Pennsylvania early today. Donald Trump was grazed by a bullet on his ear, his right ear, and he has been discharged from hospital. That's the good news. He had reportedly been taken to be treated in Pittsburgh, in Pennsylvania, after a shooting at that nearby campaign rally. He's now been discharged or has left the county where the shooting took place and is under the protection of US Secret Service as well as the state police. So, this is what we know about the shooting so far. The former president and the current challenger had been holding a rally in Butler, Pennsylvania, when audience members reported hearing multiple gunshots. It's not just audience members. That video that's beaming around the world now, we can all hear multiple gunshots. Trump then seen falling to the ground after clutching his ear where he was quickly surrounded by his armed security staff, the Secret Service. He was then escorted away from the scene. The Secret Service says Trump is now safe and has launched protective measures. So, backing things up again, this is the moment that the shooting took place. If you uh, want to really see something that said, take a look at what happened. good to move. Good to move. We're clear. We're clear. We're clear. We're clear. Let me get my shoes. Let me get my shoes. I got you, sir. I got you, sir. Let me get my shoes, sir. Hold that in your head. It's bloody. So we gotta move to the bus. Move to the bus. Let me get my shoes. Okay, my shoes down. Get the shoe. Watch out. Thank you. gonna go live. I'll I think they said name is Thomas Matthew Crooks. I hate Republicans. I hate Trump. And guess what? You got the wrong guy. ẹ káàbọ̀ padà sí orí ìkànnì wa níbí o lórí ìkànnì wa náà níbí ni Àṣàkẹ́ TV show akí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ ti bá wa rí ìṣẹ̀lẹ̀ ilé tó ṣẹlẹ̀ ní Amẹ́ríkà sí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tẹ́lẹ̀ rí Donald Trump níbi tí wọ́n ti wà níbi tí wọ́n ti ṣe ìwọ́de rally fún ètò ìdìbò fún ipò ààrẹ ilé tó ń bọ̀ lọ́nà ní November five ọmọdékùnrin agbanipa eléyìí tí ọjọ́ orí rẹ̀ jẹ́ ogún ọdún Matthew Thomas Crooks eléyìí tó ń gbìmọ̀ láti pa Donald Trump ṣé ẹ rí bí wọ́n ṣe mú síkún bẹ́ẹ̀ yẹn láì mọ̀ wípé gbogbo ibi tí wọ́n wà yẹn àwọn secret service officer wọ́n ti wà wọ́n wà bẹ́ẹ̀ ṣé ẹ ti wá rí bẹ́ẹ̀ yẹn wípé àwọn ìlú tí ètò wà nìwọ̀nyẹn tó pé kò síbi kan tó fẹ́ farapamọ́ sí sọ pé ó fẹ́ hùwà ìkà àbó fẹ́ ṣe ẹnìkan ní ibi ìbájọ́sọ ìbàjẹ́ òru ìbàjẹ́ àjì ìbàjẹ́ àfẹ̀rẹ̀mọ́jú ó lè ṣe kó jẹ lọ àwọn kan tó ń pè lórílẹ̀‐èdè nìyẹn ẹ wá wo orílẹ̀‐èdè títí wa ẹ wo nàìjíríà tó bá jẹ́ nàìjíríà ní eléyìí ti ṣẹlẹ̀ nírú kan tó ṣẹlẹ̀ ní eh, amẹ́ríkà yìí ṣe rí wípé bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí báyìí wọ́n á ṣe àwọn pírẹ́sídẹ́ǹtì tàbí gómìnà ẹ̀ máa gbọ́ we are still investigating wọ́n náà wọ́n sì ń ṣe ìwádìí lọ́wọ́ ó tẹ̀lé mọ́ṣẹ́ yìí mákindé we are still investigating ni investigating ni wàá máa gbọ́ ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù àdó olóró tó ṣẹlẹ̀ ní ìbàdàn láti iye ọjọ́ yìí wọ́n yìí investigating náà ni we are still investigating ẹ̀ eh, mining ni wọ́n ń wo epo rọ̀bì ni di bí a ṣe ń sọ̀rọ̀ yìí àgbọ̀n kan sí o ìgangan lẹ́yìn ìgbà tí bàbá wa Ìgbòho tí wọ́n lọlé wọn tí wọ́n padà wá dáná sun ààfin tí wọ́n bà ọ̀pọ̀lọpọ̀ alùpùpù jẹ́ níbẹ̀ tẹ̀ bá nígbàgbé ìṣẹ̀lẹ̀ yẹn nígbà yẹn Ṣèyí Mákindé lọ́bẹ̀ o ó lọ sí Ìgangan o àwọn akọ́ pálásì fún ọba àwọn àṣẹ kinní kan we are still investigating náà ni ṣé ẹ mọ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ ńkọ́ Ọ̀wọ̀ àtàkì nípínlẹ̀ Ondo ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn àwọn ìlú tí wọn ò fààyè gba violence lélẹ́yìí wọn ò fààyè gba ìgbàkúgbà wọn ò fààyè gba ọ̀daràn láti wá ṣe bó ṣe wù wọ́n nínú ìlú ẹ wá wo nàìjíríà nàìjíríà gọọmenti àwọn gangan fúnra wọn àwọn ni wọ́n ń pilẹ̀ṣẹ̀ gbogbo àwọn nǹkan wọn yẹn ọwọ́ wọn gan ló ti ń bẹ̀rẹ̀ wá gbogbo agbésùmọ̀mí ta ló wà nínú ìlú ìyá wo ló bẹ̀rẹ̀ ṣèbáwo ló lọ kó wọn wá wọlé ẹ wá wò ó ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bàbá tinubu ẹ̀yin náà ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lamẹ́ríkà báyìí tó jẹ́ wípé ìgbà àkọ́kọ́ irú ẹ̀ lélẹ́yìí wípé bóyá fún pírẹsidẹ́ǹtì ni o ẹnìkan ń gbìmọ̀ láti pa pírẹsidẹ́ǹtì àbí láti ṣe ibi sí àwọn tí wọ́n jẹ́ adarí presidential candidate irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí látìgbà tí wọ́n ti ń ṣe rally lamẹ́ríkà ṣùgbọ́n ẹ wá wo àkọ́kọ́ tó ṣẹlẹ̀ ṣe rí wípé ẹni tó tó gbìmọ̀ láti ṣe é ọmọdékùnrin ọmọ ogún ọdún ọ̀hún wọ́n pa lójú ẹsẹ̀ ni o àwọn secret service officer bí wọ́n ṣe wà ń bẹ̀ yẹn bóun gan ṣe gun orí ilé lọ yẹn àwọn kan náà wà tó jẹ́ wípé àwọn náà wọ́n pamọ́ sí gbogbo ibi tí wọ́n wà tí wọ́n ń wo everywhere satellite ni ojú wọn ó tó lé ó tó ko ni wọ́n rí everything tó ń ṣẹlẹ̀ immediately tí Donald Trump ti ṣe tí báyìí wípé something is wrong o kọ̀ọ̀kan gba ẹ̀gbẹ́ ọta ìbọn gba ẹ̀gbẹ́ etí wọn ó lu etí wọn sódì kejì o ẹ̀jẹ̀ ti ń ṣe ṣe bẹ́ẹ̀ rí pé lójú ẹsẹ̀ náà ni wọ́n ti gáìdì ẹ̀ ṣùgbọ́n ẹnìkan bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ lójú ẹsẹ̀ ńbẹ̀ náà níbi rálì yẹn ẹ̀mí ẹnìkan lọ sí tí wọ́n sì pa ẹni tó ṣiṣẹ́ láabi yẹn nǹkan tí a tẹ̀ torí gbé ìròyìn nìyẹn wípé àwa ìran Yorùbá àràkọ́ tá à ń sọ fún wa nìyẹn ká gbára wa ká bá lè mójútó ilẹ̀ wa ká bá lè ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ká má fàyè gba ọ̀daràn nínú ìlú ká má fàyè gba wípé kò síbìkan tó fẹ́ pamọ́ sí tó fẹ́ ṣe nìkan níbi tí ọwọ́ ò ní tẹ̀ ẹ́ ṣùgbọ́n ẹ wá wọnú nàìjíríà ẹ wo ètò tá a ṣe fún wa lánàá ẹ wo bí wọ́n ṣe pa arákùnrin yẹn wọ́n pa ẹni ẹlẹ́ni wọ́n dẹ̀ lọ sin fúnra wọn ṣé mo rí pé látàrí ètò ààbò tó sí náà ni tí ètò ààbò bá wà tí kámẹ́rà wà kákàkiri gbogbo inú ìlú kò síbì kan tẹ́nìkan àánú ti fẹ́ dúró sí ṣiṣẹ́ burúkú iná ó ṣe pàtàkì gbogbo àwọn nǹkan wọ̀nyí là ń sọ o ṣé ẹ ti rí o tó bá yẹ pé irú eléyìí ẹni tó ṣiṣẹ́ yìí ó lọ jẹ lọ ni ṣẹ́ni pé ó ti tán lágbàáyé Amẹ́ríkà tí wọ́n ń wò lókè kírùkọ̀ yìí wá lọ ṣẹlẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ wípé ẹni tó ṣiṣẹ́ ibi yẹn ọwọ́ bá wọn pa lójú ẹsẹ̀ wọn ò tẹ̀ wá sọ wípé ẹni tí wọ́n wá mú yìí o ẹ kàn á máa wá dúró wípé wọn ò tí ì rí orúkọ ẹ o wọn ò tẹ̀ mọbi tó ti wá àwọn ò tẹ̀ mọmọbi tó jẹ́ ojú ẹsẹ̀ ń bẹ̀ yẹn bí àwọn secret service officer ìbọn ṣe mú balẹ̀ ibi tí ìbọn wọn gbà wọlé sí lára ẹ̀jẹ̀ tó jáde ń bẹ̀ nínú ẹ̀jẹ̀ yẹn náà ni wọ́n ti mú tí wọ́n sì gbé lọ sí láàbù tí wọ́n sì lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ yẹn inú àyẹ̀wò ẹ̀jẹ̀ ni wọ́n ti dìtẹ́ẹ̀tì orúkọ ẹ̀ ṣé irú yẹn lè ṣẹlẹ̀ ní nàìjíríà ṣé wọ́n ní irú nǹkan bẹ́ẹ̀ eléyìí táwa tẹ ẹ̀mọ́ níbi tá a wà yìí ọwọ́ ni ẹni ẹni tí tó bá fọwọ́ kàn tó bá mú ẹ ọwọ́ kó ti gbọ́wọ́ sí kọ̀ǹpútà báyìí wọ́n ti máa mórúkọ ẹ̀ wọ́n á rí identity ẹ̀ gbogbo gbogbo information ẹ̀ náà máa rí ṣùgbọ́n ẹ̀wò kan tí wọ́n ṣe fọmọdékùnrin yìí báyìí ẹ̀jẹ̀ inú ẹ̀jẹ̀ ni wọ́n ti ni wọ́n ti mórúkọ ẹ̀ jáde ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ṣé ọmọdékùnrin yẹn ẹ máa rí nínú fọ́nrán tí a play tán yìí ó ti sọ tẹ́lẹ̀ ó ní òun èètì Donald Trump ó ní òun èètì ẹ̀ ọmọdékùnrin yẹn lẹ́rí tó sọ̀rọ̀ tó ní òun èètì Donald Trump yẹn ó ní òun èètì Donald Trump ó èètì ẹ̀ wá ní pé kó pa á ṣé tẹ́ ẹ rí ẹ àwọn kan wà èrò burúkú ló ṣáà máa ń kún ọkàn wọn èrò burúkú tí wẹ́ẹ̀ ò dẹ̀ ṣẹlẹ̀ rí síbẹ̀síbẹ̀ náà Biden jáde ó sọ̀rọ̀ ó ní ẹnìyẹn ó ló sick ni ó tó bá sick ní country àwọn àwọn ò fàyè gba eh, violation wọn ò fàyè gba violence ara àwọn ẹ̀kọ́ tí a ní kí àwọn adarí wa kí wọ́n máa mú kọ́ láti ibẹ̀ wọ́n jọ ṣe democracy ni ara àmì tó ti lọ mú democracy wá nìyẹn o ṣe ti wá rí nǹkan tó wá ń ṣẹlẹ̀ ìdí tá a fi sọ fún wa nìyẹn wípé àwa ọmọ Yorùbá ká gba orílẹ̀-èdè wa orílẹ̀-èdè yorùbá òun nìkan lọ́nà àbáyọ elédùnmọ̀rì á sì mú wa délẹ̀ ìlérí ẹ̀yin ènìyàn wa ẹ̀yin náà ẹ bá wa fi èròǹgbà yín sí abẹ́ fọ́nrán yìí gẹ́gẹ́ bí nǹkan tó ṣẹlẹ̀ yìí o ní orílẹ̀-èdè amẹ́ríkà sí ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà tẹ́lẹ̀ rí ìyẹn náà ni donald trump ìbò fún ààrẹ orílẹ̀-èdè ní amẹ́ríkà láti jẹ ààrẹ wọn o tí ìbò wọn sì kù fẹ́fẹ́ ìyẹn ní november five yorùbá jẹ́ ká jí lójú oorun wa káwa náà bá lè ṣe ìlú wa dáadáa ètò ààbò tó wà ń bẹ̀ òun ni gbogbo nǹkan tó fi ṣẹlẹ̀ yìí òun ni wọ́n fi rí arákùnrin yẹn mú o tí kì bá ṣe wípé ìlú tó da ni wọn ò ní rí mú o tó bá yẹ pé ru nàìjíríà ni ó máa rí á mú ààrẹ balẹ̀ ni o tó sì síbi tí wọ́n fẹ́ wá sí ṣùgbọ́n ẹ wá wo ìlú ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí òun gan tó fẹ́ pààyàn wọ́n pa òun gan lójú ẹsẹ̀ ni tó yẹ pé òun gan wò ẹ̀spẹ̀tì ẹ̀ ibi tí nǹkan ti wá bá òun ìta fi ń sọ wípé kí ìlú da nìyẹn tí ìlú bá da ọkọ̀ oníkálukú á balẹ̀ Elédùmarè á ràn wá lọ́wọ́ ní orí ìkànnì wa náà níbí ni Àṣàkẹ́ TV show ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́fọ́rọ̀ ẹ bá wa pín ètò yìí wípé Àṣàkẹ́ TV show ẹ bá wa subscribe sórí YouTube channel wa Odùduwà á gbè wá o láṣẹ Èdùmàrè.